وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. هذا ذكر الله حتى ذلك في جرار قادم ومحمد وعلي الصحابة آه، وقد في سكرين عن صلى الله عليه وسلم níbi ìjọba gbẹ̀ǹde àgbéyàwó àbẹ̀lẹ̀ tó ti jẹ́ kí àtọ̀rọ̀ yìí tó fi palẹ̀ wọn. Kíra tẹ̀sí àti tẹ̀sí Kùrán ní Àgbáfíkà lọ. Ilé ẹ̀kọ́ yìí di òkú àti ẹ̀yọ̀ kan ìgbẹ̀dá. Wàhálà ayà ọgọ́rùn-ún kan àti ọgọ́ta ọgọ́rùn-ún. أعوذ بالله من الشيطان الرجيم أولما أصابتكم مصيبة فأثرتم مثليها قلتم أن هذا قل هو من عند بأنفسكم إن الله على كل شيء قدير وما أصابكم وما فعال فبإذن الله وليعلم المؤمنين وليعلم الذين لا تقوم وقيل لهم تعالى قاتلوا في سبيل الله أو قالوا لو نعلم كتابا لاتبعناكم إن الفكر يومئذ أقرب منهم الإيمان يقولون بأقوالهم ما ليس في قلوبهم والله أعلم بما يكتمون الذين قل قد أوحى أن تبتلى الموت قل أوحى أن تبتلى الموت أن تنفع بكلمة فالذين قتلوا في سبيل الله أمواتا بل عند ربهم يرزقون فرحين بما آتاهم الله تكريم ويستبشرون بالذين لم يلحقوا بهم فأستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ألا خوف عليهم ولا هم يحزنون ọlọ́ọ̀bá tí ọ̀nà rẹ̀ gbà ọ̀rọ̀ nípa ẹ̀kọ́ tí ó ṣẹlẹ̀ sí àwọn sọ̀hálà lẹ́yìn sallallahu alaihi wasallam nígbà tí wọ́n lọ sí ogun Uhud ọlọ́run ọlọ́run bá tó ń bá lọ. ọlọ́run bá ń sọ pé àwọn ìlànà ọ̀pọ̀ àbáṣepọ̀ mọ̀ sí ìrẹ̀lẹ̀ kíkẹ́ nígbà tí yóò sí rà ìyẹn ni pé ìgbà tí wọ́n jẹ́ ìbànújẹ́ tó jẹ́ ìlera tó ṣẹlẹ̀ sí ní níbi ogun ọ̀hún ọlọ́run ní fọ́dà àtọ́kùn rẹ̀ lẹ́yìn ha tó ní ṣe lẹ́yìn náà ẹ̀yin mùsùlùmí ẹ ti rí orin ìlọ́kùn méjì rẹ̀ nítorí ṣẹlẹ̀ bí níbi ogun ọ̀hún níbi ogun bá dùn ọlọ́run bá ní ẹ ti rí orin tó jẹ́ ìlọ́kùn méjì rẹ̀ tó ṣáwájú الإمام ابن كثير قل وإلى ما أصيب منهم يوم أحد قل البطشوى قطع المسلمين يوم يوم أحد من قتل سبعين منهم مش كده هو مسلمين أو في يقطع يرتدي لا هو مسلمين لا صحابة الله قد أصبتم مثليها شبيه لو كنت للعيلة في الأمور على وكذا كذا برضه كفرني اتوقع عيلة في يوري رب النجم كذا كذا فإنهم قتلوا من المشركين سبعين قتيلا وقطعوا لنا nínú àwọn ìgbèríko yẹn àádọ́rin ẹni pípẹ́ tí ẹ̀ pa wọn lẹ́yìn ìgbà tí pàwọn yẹn tán wà á sọ̀rọ̀ sọ̀rọ̀ ìlà àti ọ̀hún kọ́dà ẹ tó kó àwọn sẹ́ríkì lẹ́rú ṣe tí wọ́n ti rí lẹ́gbẹ̀ẹ́ báwọn ló sọ ẹ pàwọn yẹn sẹ́ríkì ẹ tó mú àwọn sẹ́ríkì lẹ́rú sọ̀rọ̀ ni ṣe pé ẹ ti rí ìjọba méjì kótó àná àyà sọ ìgbà tí wọ́n wá sí àwọn kìkìrì náà wá pé ọwọ́ lọ́dẹ rí yín níbi ọkọ̀ ọmọ ẹ̀wọ́n sọ pé bóòlù tó lè ṣe wáyé ìkíni ń ṣẹlẹ̀ àìlẹ̀yára àlẹ́yìn àdáadáa bóòlù tó lè ṣe ṣẹlẹ̀ sí wa ọlọ́run ní olùwúwa lèlẹ̀ ẹ̀yìndí ọ̀rọ̀ tuntun tí wọ́n ní ẹ̀yìn dẹ́kọ̀ ẹ̀yìn fà ẹ̀yìn dẹ́fà lọ́wọ́ ẹ̀ka ṣàlàyé ẹ̀dúwájú náà wípé ọ̀rọ̀ yẹn ọlọ́run sáré ti tẹ̀ fún wọn. bọ́lá máa ń retí ọ̀rọ̀ láì ìtumọ̀ rẹ̀ ni pé kí ọ̀rọ̀ yẹn kó bá lè fẹsẹ̀ múlẹ̀ gan lẹ́nu àwọn èèyàn tí èèyàn lọ fún ìwà àwọn tí wọ́n ń gbọ́ nínú àwọn sọ̀hánà lẹ́yìn tọ̀gbọ́ àfẹ́fẹ́ nígbà sálẹ̀ ìlú àláyé wọ́n ti mọ̀ pé àwọn ẹ̀ṣẹ̀ àṣẹlá àṣẹlá ńlá tó kẹ́sì máa ń sọ irú rẹ̀ wọ̀ ní tí ẹlọ́bìnrin ṣe tó ṣẹlẹ̀ sí england ẹ̀yìn lẹ́kọ̀ọ́ fa ọ̀. níbi ogun báàkì kódà àwọn mùsùlùmí ọlọ́wọ́ wà ràn án lọ́wọ́ lẹ́yìn tí wọ́n kó àwọn tí wọ́n jẹ́ ìbùdí tí wọ́n mú lójú ogun ó bẹ̀rẹ̀ sí ní ṣe ìmọ̀nà lẹ́yìn wọn mùsùlùmí yóò láti ṣe wọn nígbà pàwọn ni àbí ká tú wọn lẹ̀ àbí ká lè kí wọn ètò bá lè rárá rẹ̀ kó rárá rẹ̀ ètò bá lè lọ sí ojú àwọn mọ̀lẹ́bí rẹ̀ tó wá rà àwọn sanwó rẹ̀ tó ọ̀rọ̀ ẹ̀ka kẹta rẹ̀ àwọn ọ̀háàbà. Búrọ̀ náà àwọn ọ̀rọ̀ sí ìjọba ilé wọn tó bá lówó tí ó ní ìjọpọ̀lẹ̀ kọ́ àwọn èèyàn. Lára wọn tó ń rí yẹn ẹni tó bá mọ̀ nǹkan kọ́ pé ọmọ nǹkan kọ́ ó lè kọ́kọ́ àwọn èèyàn tó ń kọ nǹkan ìdí wọn ìdúró àwọn kan lẹ́nu kan tí wọ́n ṣe náà náà sọ fún wọn pé ẹ̀yin yẹn kọ́ owó èlé wọn. Ìjọ wa tẹ̀lé ní Bábẹ́rọ̀ bí ogun ọ́fíìsì ẹ̀yin lẹ fọwọ́ látara pé kí ni àlejò sọ̀gbọ́n ọ̀hún ẹ̀rọ sẹ́lẹ̀ oníkẹ́ ẹ̀sìn yìí ni ẹ̀kú إلا الله على كل شيء قدير olùwárí ìyọ̀rọ̀ ọba wọn lágbára lórí gbogbo nǹkan kò tó kí wọ́n dá nípa ìyọ̀rọ̀ ọba ká gbogbo nǹkan ni ẹ̀dẹ́yà kò sí bí adé tó ọlọ́wọ́ alágbára lérí rẹ̀ sábà ọlọ́wọ́ alágbára lérí rẹ̀ gbogbo ilẹ̀ ayé ọlọ́wọ́ alágbára lérí rẹ̀ gbogbo ẹ̀dá tó wọ́n dá òtú tọ́wọ́ tó dá sí ipa rẹ̀ ọ̀ka tòkọ́ sí àyè nǹkan tó ń ṣẹlẹ̀ ní àlámà rí èyí tí ní àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ sí àláyé sáré ọ̀rọ̀ yìí tóbi ọkọ̀jà tí ọlọ́wọ́ bá lè yanjú òun sí ti ń jẹlẹ̀. àwọn àti nípa ọlọ́wọ́ máa tó gbogbo nǹkan nípa rẹ̀ káàbù tó tó nǹkan tó kì í àwọn ìṣẹ́ lọ sí ibi ọlọ́wọ́ kì í ṣe é.

kò fẹ́ lọ́kọ lọ́wọ́ ọmọ tó kúrò nìyẹn wọn á ní kí ní ra òfin nípa ọlọ́wọ́ ọmọ ọ̀ka ìwọ́n òun fún mẹ́rin yára ní ọmọ yóò fi lọ́kọ tó irú yìí ọlọ́wọ́ ọmọ èyí ṣe ètò ìwọ́n náà ti ní bá bíi mọ̀ nígbà tí wọ́n fi ṣe pé nípa yóò lè ka ẹni tí ìfẹ́ bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tẹ́ bá sọ pé á ah, sábà fi tọ̀tọ̀rọ̀ lẹ́kùn ẹ̀ lélẹ̀ yìí sábà fi ènìyàn pọ̀ sábà fi ènìyàn pọ̀ èyí ó fi rí nǹkan tí ènìyàn bá ń fẹ́ tó kí ọ̀rọ̀ kò sí nípa ọlọ́run òkun ká wọ́n á jẹ́ pé nǹkan tó lọ́run lè ṣe ènìyàn wọ̀ lè ṣe rẹ̀ kí ọlọ́run ọ̀bọ̀ ń ṣe. irú àwọn ọ̀bá yìí náà ni àwọn akẹ́kẹ́ àwọn àbàlẹ́ ìsọ̀gbọ́n ọ̀dọ̀ sọ́nà wọ́n máa ń takò ń takò ìrọ̀lẹ́ ní àlè ọ̀dọ́ yẹn wọ́n wà áyè ní òun lọ sàkó àwọn tí wọ́n fẹ́ bẹ lásìkò àlè tó ó tó kalẹ̀ tó wọ́n sọ àwọn ìtàn ìtàn àròyìnkọ ìtàn àròyìnkọ látọ̀dọ̀ àwọn tó ṣé ọ̀pẹ́ níbi ìtàn tó ní àwọn àlọ́ ọ̀pẹ́ tí ìlú tẹ̀lé láéláé tó kó tó wà nínú èdè Yorùbá náà pẹ̀lú èdè àwọn erédè ló tó sẹ́ni ẹgbẹ́ lọ́dẹ ìwọ́n ní ìjàpá ìjàpá lọ ìjàpá ìjàpá kékeré kan ìjàpá kékeré kan ìjàpá tó kí n jíjàpá ò lè ṣe ìtọ́jú ti máa ní ìjàpá ṣe tó ìjàpá ní ẹlẹ́dẹ̀ pé ọ̀ya bí nígbà tó pààyà tiẹ̀ náà ẹ àwọn tí wọ́n àti pààyà tiẹ̀ ìjàpá gbé ya tiẹ̀ pamọ́ sí ọ̀ya mọ̀ ojú òní ojú òní tí ó ṣe ìtàn ẹ̀rẹ́ àlọ́wà lọ́wọ́ ti máa sọ̀rọ̀ ní wa. Ìwé àwọn ìbá wọn pè ní àwọn àlùfáà ẹgbẹ́ pẹ̀lú ìka ha táwọn lábáwá sọ bí àríwá ìfáwọn ní ẹ̀sìn tí wọ́n ti gbé wọn lọ́wọ́ ọ̀rọ̀ ẹ̀sẹ̀ náà. Ní àríwá sọ pé yá máa ṣẹ́ ẹ̀ fún sọ. Kíkẹ́ ẹ̀yìn tẹ́ lọ sí ìgbà yìí, ṣàdìbò náà tàbí máa njó yíyá ọ̀rẹ́ yẹn lọ sọ fáwọn èèyàn wọn njó yé wọn nínú ọ̀rẹ́ sí wọn òun yẹn máa ṣe òun yẹn máa ṣàlàyé fún wọn ìwọ àgbẹ̀ ọgbà ṣètò náà tàbí náà yẹn fọ àìwò wọ́n yẹn fọ àìwò ìgbẹ́jú tí àwọn yẹn láǹfààní lè máa sọ fáwọn èèyàn wọn àtòrí ìlú náà ayò dábàbà wọ́n á ọ̀rọ̀ fúlà ṣé pé kí wọ́n fún padà náà pé ọ̀rọ̀ yẹn rọ̀ bàtẹ́ bá tọ́ àtúkọ̀tọ̀ fún yín ẹ̀wọ́n ní ẹ níjọ́ kan bàbá kan ó ní màálù màálù rẹ̀ pọ̀ bá mú àwọn kan wá bá tó kó ká lọ sórí ọ̀nà ọlọ́run ọlọ́ jáde ọwọ́ ní àà ìmìlẹ̀kẹ́ náà wá wà nílé ẹ máa tọ́jú àwọn màálù yìí èmi náà ti jẹ lọ àwọn màálù yìí ti bá dá jẹ lọ wà tí a bá fún bẹ́ẹ̀ náà níbi kọ́ àwọn ìyàwó yìí ẹ̀wá ní àlẹ́ tí wọ́n kalẹ̀ fẹ́ ọlọ́run bá wọn mójútó gbogbo nǹkan inna Allah ala kulli shay'in kọ́lí ìfòsí ní kọ́lọ́wọ́ wọn kú lè ṣe ìṣojú parẹ̀ ọ̀ká lẹ́yìn ẹ̀rọ bá jáde pẹ̀lú wọn bàtà jáde lọ́la lọ bàtà wọn lọ oṣù mẹ́rin tí wọ́n ti wá sí báyìí wọ́n sọ̀rọ̀ ilé rẹ̀ kan yọkàn wá rẹ̀ yọkàn ta pẹ̀lú rẹ̀ lọ kí n pẹ̀lú rẹ̀ jẹun kí n tó ta ọ̀padà wálé nírọ̀lẹ́. Bàtí bàbá yóò fi dé lẹ́yìn oṣù mẹ́rin ọmọ ilé ẹ̀ ti ba ti ba ti ba ti wọ́n ti tó ṣì wọ́n ti tẹ̀lé báyìí wọ́n ti máa mú kútó nǹkan fún yàrá. Tó kọ́ adijọ́ ní ìkẹ́lẹ́ mi náà gbọ́rú tán kó ló ní wọ́n kó fi mọ̀lú rẹ̀ lẹ́kọ̀ọ́ lọ kó tó dé lọ́kọ̀ owó mọ̀lú rẹ̀ lọ. أو يقول كان أتريدون أن يجدد الله ورسوله أي يقبل عن الصلاة بعد الرجل ثم الصلاة للرجل تقول أو كباية iná ni ìyọ̀gbọ́dọ̀ gbé agbára ọlọ́run wa dídẹ́ kò sí nípa ọlọ́run ọmọ ọ̀ká ọlọ́run tó lọ́wọ́ ọmọ òfin ṣe é ń bẹ̀ tó sọ tó ti ṣe máa ń ṣe àwọn ẹ̀rí iná nìyí. أنا بلغ وما أصابكم يوم التقى الجمعان فبإذن الله وما أصابكم يوم التقى الجمعان فبإذن الله وليعلم المؤمنين الله علي وما أصابكم يوم التقى الجمعان قلوا عن شركة شبكينية من جبتي ẹ̀yin jẹ̀mọ́nà méjì bẹ pàdé ẹni kí jẹ̀mọ́ ẹ̀dùn mi من المؤمنين وجماعة من الكفار إنه هني بسي وشلتي جاية pàdé pẹ̀lú àwọn kékeré tí ẹ̀ ń bá wọn ọ̀dá yín tẹ̀ ń bá wọn yàgò olúwa ní fọ̀dé ìdílé ńlá ẹ̀ ó bu ọlọ́run ọba ní ìyọ̀dá ọlọ́run nǹkan yẹn ò dá sí nǹkan yẹn ò dá sí ṣe pé àwọn kèké rí wọ́n rí ọwọ́ mú lára mùsùlùmí níbi ìwọ kọ́fẹ́sì ọlọ́run ló ṣẹlẹ̀ yẹn ìyọ̀dá lọ́wọ́ rẹ̀ mo fẹ́ ẹ̀ torí fífi ọlọ́run ó yàtọ̀ sí bọ́lọ̀ máa ń lé ìgbésẹ̀ ìgbà rẹ̀ ìyọ̀dá ọlọ́run ọlọ́run tó wọ́n máa ń lébọn sí nǹkan ìtumọ̀ rẹ̀ ní kí nǹkan kan ò lè rè dá ṣe ọjọ́ ìkan tó dùnmọ́ wa náà ni ọjọ́ ìkan tó dùnmọ́ wa ẹni tí ń dọ̀rẹ̀ àdánwò bá ẹ̀sìn ní dọ̀rẹ̀ ń dọ̀ kókó jù ṣùgbọ́n àwọn òṣèlú tó ń gbé ẹ̀sìn lọ́wọ́ náà ni àdánwò bá wọn yọ̀ tó ọlọ́wọ́ ni ó wù mí ìyọ̀ǹda mi náà lè ṣẹlẹ̀ ìdí tí o ti mọ̀ sí mi àmọ́ ọlọ́run máa ní ìdí tí wọ́n lè ṣe gbogbo nǹkan rẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní tí mo ṣe bẹ́ẹ̀ ni pé wà lè yá ẹ̀rẹ́ mẹ́rin mo kù lè ní ìlú ọlọ́run fẹ́ ẹni tó nígbà kan lè ní ẹ̀ ẹni tó nígbà kan sí ìlú ọlọ́run òun mo fẹ́ dá máa fi fẹ́ mọ̀ lọ́jọ́ olúfà ní nǹkan tó ṣẹlẹ̀ ló ṣẹlẹ̀ tọ́lọ́ wa ká fa kó ṣe pé àwọn tọ́jà òkèèrè táwọn àmọ́ ọ̀rọ̀ mùsùlùmí ọlọ́run bá kápá rẹ̀ lórí kọ́fà àwọn ọlọ́lọ́ àmọ́ ọ̀rọ̀ ni òun fẹ́ sọ òun fẹ́ ṣá ẹni tí yóò jẹ́ mú mi nímà وليعلم الذين لا صدقوا وكان عاطش الأمور جاء لا فكرة عطش سيد صعود وكان وليعلم الذين لا صدقوا ويعلم الذين نافقوا وقيل من تعالى قاتلوا في سبيل الله أدفعوا قالوا لا نعلم قتالا لاتبعناكم هم الكفر يوميكم أقرب منهم للإيمان يقولون بأفعالهم ما ليس في قلوبهم والله أعلم بما يكتبون Ọlọ́run lọ ní ṣe ọ̀rọ̀ tí wọ́n ti lọ tó bọ owó nìkan. Ogun bí ó tún ṣẹlẹ̀, ó tún ṣẹlẹ̀. Kò ṣe pé àdẹ́bí tó pé àwọn èèyàn pé tọ̀, ó tó pé àwọn àwọn ọ̀sán tó ṣe pé tálákọ̀ọ́kọ́ ti ṣẹlẹ̀ sí wọn àwọn ọmọ ìlú ẹ̀dá ọ̀sán lè lọ́mọ ní lọ́rùn ibi àkókòyà tẹ́lọ̀mọ̀ ní mí. Pẹ̀lú yákẹ́lẹ́ máa ń lè rí ilẹ̀ náà sọ̀ ọlọ́run fẹ́ mọ àwọn tí wọ́n ń ṣe mọ̀láṣìkì ìbọn kárí kan lọ́pẹ́ wàhálà ní gbogbo báyìí o. Wàkẹ́yẹ̀ náà ń ta á fọwọ́ قاتلوا في سبيل الله أجي تقول جابوا كده طلعوا في أبوبيت ويا أو دفاع أبي أداب بنائيه سيكون أبوبيت يعني olùkí ọmọ lọ́dẹ yìí síbáyọ̀ ń bẹ ìtúnṣe pé èyí ó ti bẹ́ẹ̀ dára yọ̀ ń bẹ pèsè wọn ṣùgbọ́n abáyọ̀ ni ẹ̀rẹ́ wà ti bẹ́ẹ̀ ni ọmọ ọba ní ìgbà tó bá sọ bẹ́ẹ̀ fún wọn ipe ọyọ ẹjẹ àdìdì ogun àbí ẹjẹ ká dáàbò bóra wa. Kọ́lù lọ́wọ́lá ìlànà kìtàlá látàrà ìrántì. Ìtú wọ́n sọ ni pé àwọn ọ̀gbọ̀n nípa ogun àwọn òkúkú jà. Tó bá ogun àwọn ẹni tó lọ́wọ́ àwọn ẹkí oríṣiríṣi lẹ́nu ọmọ wa fún wa lẹ́bi sọ̀mọ́ ọ̀rẹ́ sẹ́lẹ̀ nígbà tó bá owó já ṣẹlẹ̀ ìtọ́ba tó tẹ́wọ́ lẹ́bi sọ̀mọ́ ọ̀rẹ́ sẹ́lẹ̀ àlẹ́bí omi já wọn lọ́lẹ̀ sẹ́lẹ̀ àti tọ́wọ́ wọn lábí fún un àti èyí tí ọlọ́wọ́ bá sọ fún lẹ́bi sọ̀mọ́ ọ̀rẹ́ sẹ́lẹ̀ ibi ìrọ̀lẹ́ ọmọ pa ọ̀ ẹ̀rí níbi ogun ọgbọgbọ ẹ̀rìn ohun tí wọ́n tẹ̀lé sí káàdì káàdì ìlú máàlì káàdì wọ́n fẹ́ lọ sí ojú ogun káàbù ní ọ̀hún ní àlàáfíà ìjọpọ̀ òṣìṣẹ́ ẹnu tó tẹ̀sẹ̀ lẹ́nu pé òun ọ̀fẹ́ lọ lẹ́nu. àdẹ́sọ̀ lọ́sọ́lá tí wọ́n ń múra ogun gbogbo àwọn sàhábà náà wọ́n ti múra pẹ̀lú rẹ̀. àmọ́ bàtà àdẹ́sọ̀ lọ́wọ́ sọ́dà méjì ojú ogun ohun gbogbo sáfù tó obìnrin káà àwọn kẹtàkẹ́ àwọn kan tó rọ̀ pé ah, káà kí ló ṣe ah, àwọn kan àwọn kan náà tún àpò ilé tí ó dìbò nìkan fẹ́ ṣẹlẹ̀ ní lẹ́yìn padà fẹ́. ìgbà tí àtàlẹ́ sọ mọ́ ọ̀rẹ́ sọ́nà tó ń darí bọ̀ fẹ́ takọ́tán. àlẹ́bí ni gbogbo ẹ̀ka tí ìbá wa dojú ogun lẹ́mú mi ní láwọn tó jẹ́ mùsùlùmí òun fẹ́ máa rí ẹnì kọ̀ọ̀kan nínú wọn tí wọ́n ti máa wá sọ sí tó wá ṣe wọ́n tó wọ́n fi lọ mo fi tẹ̀lé wa lọ lóògùn à ó bá gbogbo wa lórí bá dé lórí ọ̀rẹ́ mi ni ìgbàlù ni aláìmọ̀yàgbẹ́ ìgbẹ́ òní abá bara ni wọ́n ń náà àti ẹ̀jẹ̀ lẹ́yìn ìlú lára rẹ̀ ti bulan, ara wọn ti yá wọn lọ. àwọn ada? pa wọn bẹ́ẹ̀. Bàtọ́ fi àlẹ́bí ti gbójú lórí kò sí lọ kí ló ṣẹlẹ̀ kí ló kàn ṣẹlẹ̀ sí mi kí ló kàn ṣẹlẹ̀ ó ní ọkùnrin ọ̀hún ti ti dá ìdí àti ìparọ́ ní ìyẹn parọ́ ìyẹn parọ́ ó ní à kí ló wọ́n ti ọ́ ó ní bàbá mi mo ní ẹ̀sìn tí mo lè gbé lójú ogun ní ìgbàlọ́ náà yìí ọ̀kan náà ní bẹ́ẹ̀ ni àwọn ẹni tí jẹ́lẹ̀ bẹ́ẹ̀ parọ́ ní hàn ìyẹn parọ́ rẹ́ẹ̀dì ní kọ́nà náà gbàtí yàrá ìlànà ti kàn ní pé tọ́ ìkọ́nà mo yíyà ni pé ẹ́ẹ́rì gbọ́dọ̀ gbọ́dọ̀ dá sí káàdù náà wọ́n yẹ káàdù ní o pọ́nmọ́ màmá ìkẹ́kọ̀ọ́ òṣìṣẹ́ ó fi màmá òṣìṣẹ́ tó yọ wọn. استعمل له إلى لكي تايه تكون كوري قال له حديث من البخاري من مسلم حديث كوري lẹ́ẹ̀ka tí wọ́n ń yan ní olùdíkẹ́ ní ìfẹ́ tó kan bí ogójì ọjọ́ ìfọ́sílẹ̀ káàkiri ara ní ọ̀rọ̀ ó dé síbi kan anábì ní kan pé ìyàwó rẹ̀ wá anábì ní kí ìyàwó rẹ̀ fún ọlọ́ sílé àwọn òbí rẹ̀ tó láàrin ìgbà yẹn àwọn tí wọ́n jẹ́ kékeré wọ́n ti gbọ́ ọba àwọn kékeré tó wà nílùú kejì wọ́n rán ní pé à káàbù yìí sọ ẹ̀ yẹ́ báyìí ẹ̀ fọ́n wa yẹ pẹ́lẹ̀ rẹ wọ́n mọ̀ fojú wọn débi tì ọ́ wọ́n làwọn pa ọ́ sí à ìwọ náà pa ọ́ sí mọ́mọ́ wa kó wá di kó wá di gèlè kó wá di gèlè pẹ̀lú àwọn á báwo ni láéláé bíbí tí yín nìkọ́ ṣe ẹni náà tí ẹ máa ń sọkún ẹ̀yẹ máa ń rí nà tí ìrọ̀ rí nà tó bá ń sọkún ìjọba tí wọ́n ń sọkún tó bá rí nà bí ìyẹn náà ńlá lọ́wọ́ bá ti sinmi ó tó pẹ̀lẹ́ lọ́kùnrin ah ẹ̀ ti pè ní pẹ̀lẹ́ ẹ̀mọ́ ìfọ̀kọ́ láàárín ìfọ̀kọ́ àárín ìfọ̀kọ́ ìfọ̀kọ́ tó kẹ́ ìfọ̀kọ́ jẹ. àmọ́ ẹni tó bá rí na òun ní owó ni ó lè ṣe bẹ́ẹ̀ torí òkúkú ńlẹ̀ ní ó sọ̀kọ́ rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà. ọ̀tá gbà gbogbo ìmọ̀ràn táwọn èèyàn ń lọ́wọ́ bá gbogbo fáńtì jẹrẹ mọ́ ṣe wọlé pẹ́lẹ́rẹ́ ní kọ̀ọ̀kan gbogbo wọn ṣe pọ́ńtì kúrò nínú ìsìláàmù yẹn ni ó ní a ẹ̀ka tó ń kalẹ̀ ìlú ẹgbà yẹn wọn tó bá ti pé nìkan kan owó rẹ̀ kájà fún owó rẹ̀ kájà fún tó wọn ti ta fún lọ́dọ̀ sọ ara wa ní tòlẹ́yìn fọ́tí dè ọmọ ẹ̀sẹ̀ wa ń tà sọ̀rọ̀ lọ́wọ́ àgbọ̀nà wípé òun ti sàkóyè lóòótọ́ abẹ́lò mẹ́rin pé ìtọ́lọ́ wọn máa ń sọ níbi pé àwọn ẹni ọ̀rọ̀ yìí láwọn tí wọ́n jẹ́ ọ̀mọ̀lá ẹni pé káwọn kì í ṣe lẹ́nu pé ọ̀mọ̀lá ẹni kì í ṣe ọ̀rọ̀ àwọn tó fa ilé tó ṣẹlẹ̀ níbi ogun ọ̀ṣọ́ọ̀ṣì ọba àwọn tí wọ́n ẹ̀yẹ ṣe pé bí ọ̀mọ̀lá ẹni kì í ni wọ́n ọba àwọn ẹlẹ́rù fún ọ̀nà tí ogun mi tó tẹ̀lé ọlọ́ọ̀bá ní ọmọ wa wà àwọn ẹ̀kú lóríṣiríṣi olùtaba lọ bàbá ọmọ àti ẹ̀kú gbọ́jà náà àti gan ìkan ogun gan kò sí ìyá ọmọ ẹ̀gbọ́n nípa àwọn agbára ò sí èrè àlè ní ìlú ìjágun tó ní èsì sọ lára ní gbúrú káràkátà wọn sábà wá láti máa sọ nígbà tó kò bá tilẹ̀ àjọ ọlọ́nà ni ọmọ ìṣẹ́lẹ̀ gbogbo ẹtí ìgbọ̀nsọ̀ للكفر يومئذ أقرب أقرب ما كفرني كفري لوني يعني كي iṣẹ́ kìfìrí lórí rẹ̀ nínú ọkàn ṣù níjọ́ wọn rẹ̀ ṣẹ̀ṣẹ̀ ọlọ́run kìfìrí rẹ̀ ni wọ́n bá lọ níjọ́ yẹn. mìíràn ṣe máa wọ́n ní ọ̀nìfẹ̀ẹ́ kúbúrú ju ìgbàgbọ́ lọ. يقولون بأفواههم ما ليس في قلوبهم يقولون بأفواههم ما ليس في قلوبهم والله أعلم بما يكتمون الله بني كثير من أفهايا والوضع في الجدل lára nǹkan tí èèyàn fi ń dáhùn náà fi kì í mà àbíká wà tí mo náà fi kí máa ń wù wọ́n lọ ra kí nìyẹn níwà tí mo náà fi kí máa ń wù òun ni kó máa sọ ní tí ò sí lọ́kàn rẹ̀ etí ò sí nínú ọkàn rẹ̀ yóò máa sọ jáde lẹ́nu ìwà àbùdá lè jù tó bá kàn pé o ní sáà ìtẹ́gbẹ́ yẹn kan ipò kan ló fi ẹnìyẹn sínú ọkàn rẹ̀ dípò máa dípò máa já nítorí ṣe yíyá ìyàwó ọkọ akọ̀dọ̀ tó rí yíyá èyí ìlé tọ́ àbọ̀pẹ̀tọ̀ ayọ̀wà bẹ̀rẹ̀ ìyọ́yà ayọ̀wà bẹ̀rẹ̀ ìyọ́yà tí ó tún ti lè ti bẹ nínú ọkọ̀ rẹ̀ àkókòrò aláwòrán ìwà mọ̀lẹ́bí kiri tó agbọ́dọ̀ gbìyànjú ká sọ́ra wa kájí kí ojú ọ̀bà jáde ní ẹnu wa ó lọ ṣe ìdíje ń bẹ ní ọkàn wa. tòtò wá di pé tọkàn bá ti yàtọ̀ fífẹ́ nù ìrántí ní ìṣòro o ìṣòro ó ti jẹ́ ìṣòro ẹ̀sìn ẹ̀yà kí ọmọ ọba ni tí orí tó wọn ṣe yẹn wàlúwọ̀n ẹ̀gẹ́rú bímọ ìyá tòun tó pamọ́ nù ọkùnrin ọlọ́kọ̀ bá mọ̀ ọlọ́kọ̀ bá mọ̀ wá ṣe pé dáadáa lè dáadáa ní wà ní ọkàn yẹn àmọ́ nígbà tó bá ní kó o sọ títà àwọn yẹn ni wọ́n fẹ́ gbọ́ òsì ń bẹ nínú ọkàn rẹ rí yẹn òsì bí wọ́n ní wọ́n mọ̀ pé dáadáa ní bẹ nínú ọkàn rẹ ọmọ náà mọ̀ tó a pé ọmọ ń pa ọmọ mọ̀ tó a pé ó ṣe nílẹ̀ ní ọlọ́wọ́ bá mọ̀ tòun tó dá ṣe kókó ni pé ìròyìn àwọn ọ̀nà láfìkì òun náà ni pé ara ìròyìn wọn ìròyìn wọn pọ̀ gan-an ìròyìn àwọn ọ̀nà láfìkì pọ̀ ṣe pé tí mùsùlùmí bá mọ̀ yóò mọ̀ fi ṣọ́ra fún kí wà mùnáfìkì wọ́n mọ̀ sí ọwọ́ ọ̀rọ̀ jáde náà alẹ́lẹ́ náà pàrọ̀. الذين قالوا بإخوانهم وقعدوا لو أطاعونا ما قتلوا فانطلقا عن أنفسكم الموت إن كنتم صادقين قال الذين قالوا لإخوانهم ọlọ́ọ̀lá ní àwọn tí wọ́n ń sọ fún àwọn ìlúkù wọn àwọn ọmọ ìyá wọn ọ̀pá àìdú àwọn tó kó sílé wọ́n tó wọn sọ pé lọ́wọ́ àtọ́ ewu náà máa kú tèlò ó ní ṣe láwọn tí wọ́n pa wọ́n tó tó ogun yìí tó bá jẹ́ pé wọ́n bá gbọ́rọ̀ tó wà lẹ́nu ni wọ́n bá jẹ́ pa wọ́n ìyẹn ni pé tó jẹ́ tó kú nìsín àìgbọ́rọ̀ ni akọ̀kọ́ kíkọ́ máa lójú ogun ọ̀gbọ́ sọ̀rọ̀ lẹ́bí ṣe yọ̀nà orílẹ̀ ìtumọ̀ ẹ̀ ní pé wọ́n ti àwọn mùsùlùmí tí wọ́n pa lójú ogun ẹ̀rọ gbọ́ ti ẹ̀yẹ́ sọ irú àwọn ẹ̀ náà ìwà àwọn mùnàfíkì nì lọ́wọ́ ẹ̀ kí wọ́n ṣọ́ra kí nǹkan tẹ̀lé sí yàn kí wọ́n máa ẹ̀ tọ́ ọ̀pọ̀ ara rẹ̀ fa gbogbo ẹ̀ tẹ̀lé kì ṣe kọ́kọ́ ara rẹ̀ fa gbẹ́lá pé bí ẹni kí o tọ́ọ̀mù kò gbọ́ pé bẹ́ẹ̀ ṣe lójú ọ̀nà kò gbọ́ pé wàhálà kan bẹ tó wọ́n tó tọ́ọ̀mù tiẹ̀ ni bó ṣe tọ́ọ̀mù tiẹ̀ kò bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ lójú ọ̀nà náà wà ní kírẹ́tì ìwádìí tó tó lọ ní kí ọmọ lọ sí polisi ẹ̀rù bí èso ti rọrùn láti máa lọ bó ṣe fún wa bó ṣe ẹ̀ka rẹ̀ ti yá sí ẹgbẹ́ bó ṣe pọ̀ tó rò kí wọ́n ní kí ló dé tó lè máa wáyé fún olóògbé gbọ́dọ̀ náà àkọ́pá rẹ̀ ní o irú àwọn ọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ tí ọ̀dà ni kí wọ́n máa sọ lóẹ̀ náà àbí abá agbọ́ àti sọ́dún tó trump yìí pọ̀ trump yìí pọ̀ ọkọ̀ gbọ́dọ̀ tó wà lẹ́nu ni kéèyàn wá ní trump lọ ni irú ọ̀rọ̀ yẹn ọ̀dà fọmọ ìjáde lẹ́nu yẹn ọlọ́wọ́ á ní ọ̀dà wò kún wà lẹ́nu fún ọ pé ọ̀dọ̀rọ̀ wù àǹtí fún mi kó bẹ̀rẹ̀ ọ̀dà ẹ̀yin náà ẹja ikú padà nínú tó bá dé sẹ́yìn náà ẹni sẹ́yìn ò ní kú mọ́ ni ìgbà táwọn kan lójú ogun tí wọ́n kú sílẹ̀ tí wọ́n wá di ọ̀ràn ẹ̀yin gẹ́gẹ́ náà ṣe ẹ̀ kú mọ́ ni ẹ̀ kú náà ni ẹ̀yin kúndún ọ̀dẹ̀kẹ̀ tó a jẹ bá mọ̀ pé o tọ́wọ́ ọ̀kẹ́ ìkọ̀yẹ́ o ẹ̀yà wá bẹ́ẹ̀ ṣe já ikú padà jọ ikú bá dé sẹ́yìn náà oníke tí òun ọmọ tí bá tẹ̀yìn bọ̀ ká ikú báyọ̀ ká pé kí nǹkan kan máa ń ṣẹlẹ̀ òkè èèyàn máa wá dàgbà ara yẹn nígbà tí èèyàn bá rí pé aburú ṣẹlẹ̀ sí ẹnìkan sọ ayà yìí ẹ̀kọ́ mẹ́ta ń jẹ́ fún wa kíkẹ́ tó bá ti ṣẹlẹ̀ ọ̀ṣẹlẹ̀ gbogbo nǹkan ni ọjọ́ ikú náà ni kìí ṣe ikú ni àbẹ́rẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ ọdún sí ẹjọ́ bí wọ́n ń pọ̀ jù mo nìkan tí ó dùn wá tó bá ṣẹlẹ̀ tí nǹkan tó dùn wá bá ṣẹlẹ̀ ní wọn ń fẹ́ áá ewu lè lè ṣọ́ lórí báyìí àwọn ọ̀fẹ́ mi bá ti pọ̀ ní o bá ti tó kíní o lọ́nà láti ṣe ni pé ẹ má máa sọ pé láwọ́ tí nǹkan bá ti ṣẹlẹ̀ máa ètè tí wọ́n ṣe pé ẹ má sọ bẹ́ẹ̀ máa ànábi ni wà ń nà láwọ́ fẹ́ sọ ṣùgbọ́n bá ìṣe ìkọ̀ọ̀lù kẹwàá kékeré tí o bá ti báyìí tí o bá ti báyìí tí o bá ti báyìí àdábì ni máa ń sílẹ̀ fún ọlẹ́ fún èṣù tó a gbọ́dọ̀ jìnnà sí ìmọ̀ sọ pé ìsàbàdàn bá ti ṣẹlẹ̀ tí o bá ti báyìí o tó ló gbọ́dọ̀ bá fún irú àwọn àwọn àbáyẹ̀ náà. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون فرحين بما آتاهم الله من فضله ويستبشرون بالذين بالذين الذين لم يلحقوا بهم الذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون آيات يا بيتاي اللهم صل على سيدنا àwọn tó bá mú sí ojú ọ̀nà ọlọ́wọ́ ọba ẹni tó tó kú ló kú sẹ̀rí oṣù tó wọ́n lọ sí ojú ojú ẹ̀sìn iná ni wọ́n á kú síbẹ̀. Ọlọ́run ni ẹ má máa rò pé ọ̀nà àtàlẹ́ ìlànà rèé ní ẹkọ́ sí ló ń gbé sẹ̀rí rẹ̀ yá. Ẹ má rò pé àwọn tó bá kú sí ojú ọ̀nà ọlọ́run àwọn àtàlẹ́ ẹ má rò pé òkú ni wọ́n wọ́n ti kú ẹ̀yà ọlọ́wà ni bẹ́ẹ̀ àṣẹyà òun ẹ̀yà ọ̀sìn yóò rẹ̀ dọ̀kọ̀ ó yẹ kí àwọn ẹni yẹn alàyè ni wọ́n wò lọ́dọ̀ ọlọ́run yóò rẹ̀ dọ̀kọ̀ sáà fún ṣe ìjẹun fúnra. الإمام ابن كثير عليه رحمة الله ولن يخبر تعالى عن الشهداء اللهم انصر على ونصرك شهيد والدي لأنهم وإن قتلوا في هذه الدار طبعا شفتوا لا قوان لأي هذا الجاء والطوان في فإن أرواحهم حية الولي هو لا يجب mọ̀ọ́dúnrún kan tó ṣe pé ọlọ́run ọba ń ṣe àrídìkì fún ọ ìdáre kọ̀ọ̀rọ̀ ẹni kọ́lọ̀ ń tọ́jú ẹ̀ níyẹn ní ilé láéláé ẹ̀dí nínú àlìjẹ́nà ọlọ́run ọba. so ọ̀rọ̀ ìyàbí àyà yìí ọjọ́ ẹ̀sẹ̀ tí àwọn èèyàn tí wọ́n máa ń lò fún gbogbo ẹni tó bá fi gbé ó jẹ́ ẹni tó ló wọ́n bá nífẹ̀ẹ́ sí tó wá kú àwọn ni wọ́n rí bẹ́ẹ̀ o àwọn ni wọ́n rí pé òun ní ọlọ́run ni ẹni yìí wọ́n wá ní àwọn ẹni yìí gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ làwọn náà rí torí pé àṣeyá ni wọ́n wà lọ́dọ̀ ọlọ́run wọ́n lè kò lé ọlọ́run àwọn ẹni yẹn wọ́n bẹ láyé wọ́n bẹ láàyè lọ́dọ̀ ọlọ́run ni tí wọ́n ní kí ló dé wọ́n na àyà ìró mọ́ wa wọ́n ká sábà nà nàrí nà kókèlú kí sẹ̀rí rẹ̀ láàyè àmúwátán bẹ àṣẹyà wọ̀ ẹ̀ńdà ọ̀sìn yóò dàpọ̀. tó bá ti gbé wọn ti ká àyà yìí lásán òun ni wọ́n fẹ́ ká wọ́n ti gbà pé àwọn ènìyàn ń bẹ láàyè lọ́dọ̀ ọlọ́run ọba ní dáná èyí kò bá ní dábẹ́ kí ọ̀rọ̀ ìrọ̀wá fúyẹ́ àmọ́ àwọn tó máa ń sọ kì í ṣe bẹ́ẹ̀ lásán ìtàwọn obìnrin gbàgbọ́ ni pé báwọn ènìyàn ṣe ń bẹ láàyè èèyàn lọ́dọ̀ ọlọ́run wọ́n tó lè máa bí àbùkátà èèyàn ó ṣe wọn kan bá pè wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ wọ́n tó bá lọ́dọ̀ lẹ́bi rí àwọn onísúnfí wọn ní gbà wọn ò sì ní jáwọ́ níbi ìmọ̀ pé àwọn ṣé wọn àti tọ́lọ́ máa fẹ́ sàn lọ tó fẹ́ làwọn níbi ẹbọ tó fẹ́ làwọn níbi ẹbọ tó láwọn pàtàkì àwọn ṣé wọn yẹn wọ́n pàtàkì wọn wọ́n pàtàkì wọn tó. جماعه وانا الى الامام المسيحي الشرعي هو جماعي او ونبدا او الله اذا استدلوا بآية فلا في آية شعري ترى فيها ما هو حج عليه نبي آية هي التي رين تسوي تقوى الله أعطاني بل أحياء نعم هم بلا يدوني وأن بل أحياء عند ربهم wọ́n ti wá pé yóò yàkúùn tó ọlọ́wọ́ bá jẹ́ ní tọ́jú wọn ní ìṣẹ̀kẹ́kẹ́ jẹ sáfún fún wa kẹ́ni tó ń tọ́jú lòun ló lóun tó ṣe tọ́ láti máa bí àbùkátà ẹ̀rẹ̀ kankan tó àyà yẹn bẹ́ẹ̀ kó yí wọn pé wọn ò lágbára kankan tó ẹni tó ń tọ́jú làwọn náà ọlọ́wọ́ ní. فرحين بما آتاهم الله من فضله فرحين بما آتاهم الله من فضله ويستبشرون بالذين لم يلحقوا بهم من قلبهم ألا ألا خوف عليهم ولا هم يحزنون. نعم. àyà tí a kàtà Alex bin Malik الذين أرسله نبي الله إلى أهل بئر محؤولة كيف أرسل النبي إلى مصير بئر محؤولة أنا ابني المضيع وينيه

ثم قال بعدهم لبعد واقفوا قيل أيكم يبلغ رسالة رسول الله فأنت نرى الشيء وعوتي الذي روى فيه هذا هذا الماء عيني ينولي ولتاج سكوته فقال أراه ابن الطحان الأنصاري أراه ابن الطحان هو تقول أنا أطلب رسالة رسالة النبي صلى الله عليه وسلم من معمل بشيء ọba jáde tó fi dúdú àwọn aráàlú ẹ̀ fàtẹ́nà àgbàlagbà ìgbòho ọwọ́ àwọn sápamọ́ níwájú ilé wọn wọ́n ní ya ahàlà bí rìmà àwúlá ó lè yan ara. إذا نكوجا موعونا إلى رسول رسول الله إليكم إني رسول الله إني رسول رسول الله إليكم الذي رمسيني فخرج حتى لا إني أشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله فأمنوا بالله ورسوله ojúṣe àlẹ́bí fún ọ ìta àlẹ́bí nípa wa sọ fún yín ni pé ẹ ṣe ẹ̀sẹ̀ tẹ́ ń fẹ́ kalẹ̀ ẹ máa ń ṣe ẹ̀bọ̀n má ẹ gbà kí àlẹ́bí sọ mọ́ ẹ̀lẹ́sọ́lá òun lẹ́yìn ọlọ́run máa ń fi yín kí ẹ sì máa tẹ̀lé lánàá rẹ̀. فخرج إليه رجل من كسر البيت بروح ní ọkùnrin kan bá jáde sí i wọ́n jáde sí àìsọ́rọ̀ tó wá tó wá sọ̀rọ̀ fún wọn tó wá jí sí àlẹ́lẹ́ fún wa bàbọ̀rọ̀ àgbàwọ̀ ìjọ lè ní ọba fi ọkọ̀ ó fi gún lẹ́gbẹ̀ẹ́ hátà ọ̀rọ̀jà mìíràn ṣe fi àfàrà ọkọ̀ yẹn ti jáde lẹ́gbẹ̀ẹ́ kejì ìgbà tó gún ọjà lẹ́gbẹ̀ẹ́ kejì. ìgbà tó ṣe tó ṣe fún tán arákùnrin ní Allahu akbar fún wọ̀rọ̀ gbòlùkà àdá ó ní wọn láyé mo jèrè mo fi ọwọ́ tó ní káábà mo fi búra فابتدأوا أثره حتى أتوا أصحاب في الغار فاقتلوا أجمعين عامر بن بخير. ما بعد شيء لكن yóò wọ́n lábàrà bàrà bàrà bàrà bàrà tó bá àwọn ìlúkù rẹ̀ wọ́n ní àkàrà ẹ̀kọ́ wọn pọ̀ nù ṣẹlẹ̀ wọ́n gbọ́ wọ́n mọ́ náà mọ́ gbó ọ̀hún ẹ̀kọ́ àwọn ìlúkù náà wọ́n á pa gbogbo rẹ̀ yá bàtà pa في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون فلذلك أنتم عندي مسلمين إسلام كالقرآن كما أن يديكو كان يديكو كان في الله سبحانه وتعالى آية تتكلم fún سلامي ẹ̀yà tó bá ní sábà lòkè òní ọ̀dà kéèyàn máa mọ̀ á síbi tí ọmọ èyí ń wọlé ọ̀rọ̀ yẹn dápadà pé ah, ọ̀nà báyìí ọwọ́ ọba ní gbogbo ẹ tó bá ti rí báyìí tó tó ojú ọ̀nà ọlọ́run ọba náà ló kú sí eré ẹ̀sìn ọlọ́run ló kú sí tọ̀ gẹ́gẹ́ bí àwọn ẹni àkọ́kọ́ yìí náà ṣe kú síbẹ̀ àwọn ẹni yìí fọ̀rọ̀ ṣé ìrìnàjò náà ẹ̀ẹ́dẹ́ ọ̀gbọ́n wọn ọlọ́run ni inú wọn máa dùn pẹ̀lú ọlá òwúrẹ́ lọ́lá kọ́nà ọmọ fún wọn inú ọlọ́lá tọ̀dọ̀ rẹ̀. ويستبشرون بالذين لم يلحقوا بهم kódà yóò tún máa fún ní òdòdó nípa àwọn tí òun sì bá wọn ẹ̀rí pé àwọn ọmọ ẹláyé tí àwọn ènìyàn ọmọ nǹkan táwọn arí lọ́dọ̀ ọlọ́run ọmọ nǹkan táwọn arí وأن لم يلحقوا بهم عدوا سوى أباهم ألا خوف عليهم ويستبشرون بالذين لم يلحقوا بهم يعني في عدوا سوى أباهم وهم الذي هو so àbáwọn ìyàwó wọn àwọn ọmọ wọn àwọn aráalé wọn ọlọ́wọ́n wọn wọn fún wọn nínú ìdòwò pé ẹ̀yin tẹ́ ti kú yìí ẹ máa tónú aláàkọ́ńfọ̀nà àlẹ́ yìí ẹ máa wulẹ̀ bá ẹ máa bẹ̀rù tí mo làwọn ọmọ wọn ayé àbáyé tí mo láàbò aṣọ pẹ̀lú àwọn ọmọ tí ẹ ń kalẹ̀ yìí lọ́dún ọlọ́run lè kí ọlọ́wọ́ rí wàlẹ́ ọ̀hún ìyá ìgbàlọ́ ìgbà kan náà kò sí ìbànújẹ́ fún yín nípa nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí lẹ́yìn ìgbà tí ẹ bá kú tán àbí nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí àwọn ọmọ yín àbáwọn ìyàwó yín tó ọlọ́run lè pé kí wọ́n ṣe bẹ́ẹ̀ kọ́mọ kọ́mọ bàmí ní àwọn mẹ̀lẹ́kọ̀ wọn fún wọn ní ìròyìn tó wọ́n ní wọn kàn sẹ́dá ta ìtọ̀ ṣe ẹ̀yìn lọ́dún ìjọ kẹsí lọ́dọ̀ bẹ́ẹ̀ wọ́n ní ayé yìí wọ́n tó kó wọn ilẹ̀ nínú bukọ́rí àti muslim lọ́kọ̀dọ̀ alẹ́ ó ní lórí ọmọ àlọ́ kí pẹ́pọ́ ti àbúhábì bí ìrùmọ̀ ìrùnà wípé ìtàn àwọn sẹ́fíntì not wọ́n lọ síbi ọ̀dọ̀ àwọn tí wọ́n ní kàǹgà nínú àwọn àǹkọ́rọ̀ àlùyàbí náà kó tìlú gbé gbàdá ti wá ìyá tí pé dọ́kítà náà ni wọ́n pa wọ́n ibi àwọn ni àyà yìí ń bá rí àyà yìí àwọn ni ọlọ́wọ́ bá fi ń rìn lọ pé kọ́nà wọn ń sọ fún wọn pé ẹ̀rọ òwúlẹ̀ máa ń jẹ́ wọn o àwọn mọ̀lẹ́kà ń sọ fún wọn títí gbogbo àwọn ọmọ yìí ìdílé ilẹ̀ fi kalẹ̀ nígbà yẹn ló fi wọn ìgbà kò ní ṣe wọn kò ní sí ìbànújẹ́ kankan fún wọn sọ àwọn gẹ́gẹ́ ọlọ́run bá torí wọn ló fi sọ ááyà yìí kalẹ̀ tó láti kékeré pé àwọn tó bá kú sí ojú ọ̀nà tọ́lọ́run ọmọ wọn kú sọ wọn lẹ́sàn-án yóò fi wọn sí àlùjànnà tó bá kan náà kò sì ní fi wọn kalẹ̀ kí àwọn mọ̀lẹ́bí wọn kí wọ́n máa ráàyè ó ṣe bẹ́ẹ̀ fáwọn tí wọ́n pa síbi ìlú àwọn tá a lórí ọ̀rọ̀ jáde fún ọ̀rọ̀ rẹ̀ kí ó pè sí Islam tó wọ́n àwọn ìṣọ́ bí ọ̀rọ̀ pọ́ńtò làbí sọ̀rọ̀ nínú ìlà ká dúró báyìí ìwà lọ́lọ́ fún ọṣù àti ọ̀hánà tí mo lè fi ló ṣẹ̀lẹ̀ dáadáa tí ó tẹ̀lé àṣẹ ọlọ́run ọba bákan nítorí wọ́n ní pé àwọn tó máa ń ta ọjà gbàǹjo pé tí mùsùlùmí lè ra ọ̀rọ̀ ẹ̀ gbàǹjo náà ní ìtumọ̀ rẹ̀ náà tó wà lápò lélẹ́rí tó wọ́n polówó rẹ̀ náà ní ìjẹba ẹni tó lè má làbò ó lè pé yóò fẹ́ máa fi fóònù nígbà náà wọ́n ti polówó rẹ̀ ìtú láti kókó ni pé ọjà tó bá jẹ́ ọjà ọ̀pọ̀ tí ẹ lè rà ìyẹn lè rà ní ọ̀la ìfowópamọ́ àmọ́ wọ́n kà máa jẹ pé ọjà bẹ́ẹ̀ ni máa ń jẹ́ ara rẹ̀ ní kí wọ́n máa ní ló tẹ̀sẹ̀ sọ̀kẹ́ ọ̀rọ̀ ara ló tẹ̀sẹ̀ ayọ̀nù àbí ló tẹ̀sẹ̀ tíìtì àbí ló tẹ̀sẹ̀ plasma àbí ló tẹ̀sẹ̀ tíìbù ẹ̀tẹ́kù ọ̀dà sọ̀kẹ́ ọ̀rọ̀ ara ló tẹ̀sẹ̀ tọ́tẹ̀sẹ̀ ọmọ orúkọ wọ́n máa ń tẹ tẹ̀lé tí o dín náà sí bó ṣe lè ojú kiri yẹn ó dẹ̀ tẹ̀lé kò sí ojú náà sí. tó àti tí wọ́n jẹ́ pé wọ́n bá ń sọ bó ṣe wà yìí ìtàwọn ń ta ní kí wọ́n lọ́rùn wọn àwọn ta ìtàwọn ń ta ní ní ìjọba ìbàjẹ́ ń bẹ̀ o tó ti yẹ wọ́n lè tó ṣe tó bá ṣe ọlọ́run ẹni wọ́n ṣàlàyé ojú ti ọjà yẹn nìyẹn àwọn ìfẹ́ ṣùgbọ́n kòkò lè bá mú kọ́tẹ́ẹ̀tì ọ̀kan mọ̀kan ní ìṣe àgbẹ̀kọ́ lọ bá kẹ́lẹ́ yìí ọ̀lọ́láàfíà ìkẹ́lá yìí ní ṣe wọn lọ fún tó ṣe ìlú báyìí làwọn ń tà tó ìyẹn lè rà á nígbà wọn. àwọn kọ́kọ́ ìlú lọ́kọ̀ wá kọ́ ẹ akọ́lò lè rà á láwọn tó yẹ nígbà tó ń ṣe ní nígbà tó ń ṣe ọ̀kẹ́ pé ló tẹ kẹ̀lẹ́ rẹ̀ ní à ló tẹ kẹ̀kọ́ dà tó bẹ́ẹ̀ ló lẹ̀ jàhálà ní àdéhùn ìmọ̀júhóòlù ìdíje òwò téèyàn ò mọ orí ti ń bẹ níbẹ̀ tó kò dáa kí ọmọ kí ọmọ ṣe àbí kò sì ní gọ́rọ̀mù nínú bí ó kọ́ gọ́rọ̀mù kí ni kó yá wọn ń tẹ̀yà bí ẹ̀ka jẹ́ láti bàtà ní kí wọ́n ra kí wọ́n tẹ̀ sí kiri bàtà wọ́n ra téèkù ní ìsìn bàtà ẹ̀tù ẹ̀ bá òkúta nínú rẹ̀ bá wọn tó gbé ẹ̀ka yìí. ونوك لا يرجع والله أعلم orúkọ yìí ní ṣàlámà àríkùsí lọ́wọ́tẹ́ àríkùsí láti káfà pé òṣìṣẹ́ àti ìlú sẹ́ta lẹ́kùnlé àṣàyẹ àdíkù. nam hadithi láti káfà ilẹ̀ ìbàkáyì ní salam so ọ̀rọ̀ wà lórí hadithi yẹn bí àlàyé náà ṣe wà ní orí rẹ̀ kódà mo rí pẹ̀lú àwọn afọ́lẹ̀ hadith oṣù pé ó ní hadith yẹn pé lọ́ọ̀ẹ́ bẹ́ẹ̀ wọ́n ní rẹwáyà hadith yẹn lọ́ọ̀ẹ́ wọ́n ti ẹjẹ́ ká ṣe pẹ̀lú pé ọ̀ràn yẹn ní pé hadith sọ̀ṣẹ́ hadith tó lọ́láfíà yìí ilé tọ́lọ́wọ́ bá kọ́ sí ìsìnbáàt ṣéèkì àgbáyé rẹ̀ bọ̀ àwọn ọmọ kọtíra kan wọ́n ṣàlàyé على حديث أو وجدته حديثا قيد الآية التي قال الله فيه ولا تباشروهن وأنتم عاقفون في المساجد wọ́n ní àwọn rí àdéhùn ìtọ́jú tó padà wá ṣàlàyé àwọn tọ́lọ́wọ́ bá ń sọ pé màtáàjì tọ́lọ́wọ́ nínú àyà rẹ̀. wọ́n ní àdéhùn náà ní àdéhùn tó láti ká àgbàdo ńlá sí màtáàjì ní ọ̀pọ̀lọpọ̀. sọ̀kọ́lọ́ ní ẹ bá fara lu àwọn obìnrin ẹ bá fara sí wọn tí ẹ bá ti ń ṣe ẹ̀yìn lọ́wọ́ nínú àwọn mọ́sálásí ìlú bàbá àgbáyé wá ní àwọn wá rí àdìsí kan àdìsí yẹn ló wá ń ṣàlàyé masajidu àfàlàfà kí mọ́tàlásí lẹ́kẹ̀ẹ́ ká yẹn wọ́n lọ́nà àwọn ẹgbẹ́ ìṣẹ̀ masjidu kàábà masjidu madina àti masjidu jerusalem kí mọ́tàlásí lẹ́kẹ̀ẹ́ ká yẹn náà ni kí ìbẹ̀rẹ̀ yẹn tó ń ṣe àyẹ̀kí ká. àwọn afá àwọn ṣàlàyé pé bẹ́ẹ̀ ni àdìsí yìí bẹ́ẹ̀ ló ṣe nílò tọ́ ànábì nílẹ̀. àmọ́ ìtumọ̀ rẹ̀ ni pé láti kí àfààní ńlá fi mọ̀ká ìlú sọ̀rọ̀ àgbà kò túmọ̀ sí pé àlè ìṣe ìkáàfù lébò lè mà ẹni kò túmọ̀ sí. sí pé ìtumọ̀ tí àdéhùn yẹn mú wá ni pé nǹkan kan wà tí wọ́n parẹ́ níbi nǹkan ìwé ní ọ̀rọ̀ yẹn. wọ́n ní wọ́n ti bẹ̀rù ànábì gan tó pọ̀ wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní pé láti ká kàkà nílẹ̀ ẹ̀jẹ̀rì kò sí ti ká bẹ́ẹ̀ ó ṣe tí ládàá rẹ̀ ó pè pérépéré tí ó pọ̀ àti níbi àwọn ẹ̀rọ láti mẹ́tẹ̀ẹ̀ta yìí. wọ́n wá lórí náà ni àlẹ́bí ni lá ẹ̀rẹ̀ lá ilẹ̀ ìmọ̀ ilẹ̀ ìmọ̀ lè mọ̀ ńlá àmọ́ ẹ̀ wọn àlẹ́bìnrin kò sí ímáàlì tó ti bá lámàánà tí ó ti bá nílé àmọ́nà ní ìpè àmọ́ kìí ṣe ọkùnrin ọlọ́wọ́ bá rẹ̀ rárá ìṣáà ní kò ní ímáàlì ó ní ó ní ímáàlì rẹ̀ ti lẹ́ ìlànà káàmì kò sí ímáàlì tó pé pérépéré tó ìtumọ̀ rẹ̀ nìyẹn ìtumọ̀ rẹ̀ nìyẹn ìgbé kò sí ímáàlì tó pé fẹ́ni tí ó bá ní àmàna irú ẹ̀ ni láti fi àkà ẹ̀ láti fi màsáàjìrì àkàlàkà tó bákan náà láyé gbàdá náà ń pè wá lọ padà àwọn mọ́sálásí kọ̀ọ̀kan ló wà ní mọ́sálásí àwọn táwọn èèyàn ti ń kí jọmọ́à ní àwọn ìtàn kan alákọ̀ọ́kan mú àyè sí wọ́n ṣẹlẹ̀ pé ní ti ibnu tó wà àwọn èèyàn ẹ̀sìn káàpù níbẹ̀. Náà àwọn ọmọ sára àti Hudayfa àwọn àwọn sára kan ẹ̀rì àwọn kan ṣe ẹ̀sìn káàpù níbẹ̀. Hudayfa sọ fún ọ إذا لا أحكام إلا في مساجد الصلاة المفروض الوضع على ذلك المفروض الوضع هو في لعلهم حفظوا ونقيوا وعوض وقل على فهم في كتابه àwọn ọ̀nà táwọn àlérí ẹ̀rí kan wò wọ́n lọ rántí ẹ̀rí àyíkọ́ gbàgbé àyíkọ́ bọ́mà ṣùgbọ́n àpamọ́ bẹ́ẹ̀ ni pé ìdíbò rẹ̀ tó lè sọ pé tí àwọn ń ṣe yẹn pẹ̀lú àwọn tó wà lọ́wọ́ tó láti dá ṣe ká kí n ṣe kàábà ni wọ́n fi ń ṣe wọn mọ̀ nǹkan táwọn ṣe o. àdéhùn àìsàn ni tó wá wà sáàdìsà àìsàn ni láti ká sọ èyí láti mọ́ sí dé jẹ́ra bẹ̀rẹ̀. mọ́tò wa sábà tó ń ṣe júmọ́ àyè bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ láti lọ ṣe àìsíkà. tó eléyìí ni àlàyé tí àwọn àfáà tí wọ́n gbà pé ìyẹn lè ṣe ẹ̀sìn káwọn níbi tí kì í ṣe àyè mẹ́tẹ̀ẹ̀ta yẹn tó eléyìí náà lè tún wọn ṣe ìgbé ládàá rẹ̀ òsì ládàá tó lè tó tilẹ̀ gbọ́dọ̀ ṣe tó ló sọ èèyàn ló bẹ̀ kò sí èèyàn tó tó èèyàn bẹ̀ ẹ̀ tó wà ní kàádà tó kírun níbẹ̀ èèyàn rẹ̀ hundred thousand tó fi jọ ọ́n bò lọ tòun ní bẹ́ẹ̀ ni ẹni tí wọ́n fi wà níbẹ̀ náà ni yóò tún gbọ́ kàtàkùn àwọn ọmọ sáà yóò máa ṣe náfìlà lọ mọ́sálásí òun yóò máa pípọ̀ án lọ mọ́sálásí òun gbogbo láti fi wé ti dìbò mí lóṣooṣù kò ṣe wé dìbò mí. lẹ́yìn náà wáyé àwọn arí ẹnìkan tó jẹ́ àfa tó nà rí láyé tó wá ní kí ọmọ lọ lè ṣe ìtìkáàfù ní mọ́sálásí ìṣẹ̀ṣẹ̀ mọ́sálásí ẹ̀ka ìkéde àmì kò sí ọgbọ́n kan láyé kò sí ọgbọ́n kan láyé ìtumọ̀ rẹ̀ náà ni pé èyí tí ó ní rárá jù náà ni àyè lọ́sọ̀ọ̀sẹ̀ àyẹ̀ wọ́n mọ̀ ó lè ní ẹ̀sìn náà wọ́n ti lọ sẹ́yìn. kí ni ìdájọ́ àwọn àwọn tọ́kí tí wọ́n ti ṣe nípa tọ́kí? òkè tí wọ́n yẹ kí nípa láìsí. àwọn tọ́kí àbí àwọn adìẹ tó ṣe pé ń jìnnà lọ́pàá wọn tí wọ́n kì í ṣe nípa láìsí wọn ṣùgbọ́n mo lè ràn lọ́rùn ọ̀lẹ́tọ̀ọ̀rọ̀ ọ̀dà kí ọ̀rọ̀ jẹ́ ìgbà mélòó ni ṣe wípé lẹ́nu ti du ìgbà kí ọ̀rọ̀ jẹ́ ẹ̀rọ náà. Sọ̀rọ̀ ìtura ẹ̀tọ́ máa ń parí tí wọ́n ń lu ẹ̀hẹ́ ẹ̀tọ́ fún ọlọ́run bá ìyẹn wò tó rẹ̀ pé ọmọ wa tó wá rò pé sáwọn mùsùlùmí ló báwọn ọ̀rẹ́ ọ̀rẹ́ ìgbìlẹ̀ kan tó pa dáadáa ìtura pé ọmọ yorùbá bá yẹ tọ̀ wọn náà tún àwọn wà nǹkan tí ọmọ ìjọ sí lọ́nà àìkú ṣáà tó wọ́n ṣe ń kó ṣẹ́ra ìlà ìlà ẹ̀